màmí ó mà ti kún pẹ̀lú oyún. Ah, ojú rí tó ìrírí ayé yìí lè jù kí ló dé ẹ̀yin ọkùnrin nínú ayé àwa obìnrin bí a bá pọ́n lápọ̀ jù bí irú èyí lọ ọ̀sẹ̀ tí kò lè ṣẹlẹ̀ sinimá ti tún wọ́n lórí tó bẹ́ẹ̀ ni ìrẹ́lẹ̀ ló gbé jáde ó ti wà bí ọba búra ìnídẹ́yìn lẹ́yẹ̀ ẹ kílíkì sórí ìfẹ́ olúwadé fi. TV kẹrìnrán wò. ìwọ́n náà tó dé ní ẹ̀jẹ̀ lọ́rùn o jẹ́ kó rántí lẹ́mọ̀ o jẹ́ kó rántí ìyàwó ẹ̀ ṣé bó ṣe yẹ kó rí nìyẹn. nítorí ilé ọkọ kì í ṣọ̀rọ̀ àwàdà ọ̀tọ̀ ni bá a ṣe máa ń ṣojú tá a bá jọ ń jobi lábìdún forí oyè sùn lábẹ́ pákó ìfẹ́ ò nítumọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àtọ́ tó bá yá ọkùnrin àfọwọ́ ẹ̀fà nǹkan tó léwu ara wa máa ran bọ́ǹbù lọ́wọ́ obìnrin kan gó ẹ̀tún máa láti bá ọkùnrin jàjà dídí wá jàmáwó ẹ̀ jàmáwó tọmọ gbàgbé ìfẹ́ àti bẹ̀rẹ̀ ọkùnrin àwa bẹ̀rẹ̀ sí máa da ogun gbogbo kiri àyà sọlẹ̀ ẹ̀wọ̀n gbogbo bẹ lórí tako àmàgbà. sinimá titun ojúrí tó to love and to let die wickedness sì ni matthew ojoyẹjọ olùdókòwò tí mo produced by samuel balogun ọmọ ẹ̀ the producer for àgbẹ̀lẹ̀ ọjà òkùnkùn ẹ̀rọ túbọ̀ tẹ̀ dá creativity director pgs banana ọmọ ìmúlú direct package by prince gbẹdẹ ọ̀ṣọ́pìtàn karen morenike aláwùsá mama ireko akínyàdé adéǹrẹ̀lẹ̀ king of boys pẹ̀lúmi adébáyọ̀ ọlákúnlé àfọwàpẹ̀lá introducing fúnmiláyọ̀ ọmọnìyí àfàlíwà dédìran àti samuel balogun ọmọ ẹ̀ nínú sinimá titun yìí ojúrító as produced by ben benefit film productions subtitled in english YouTube, ti wà lórí youtube báyìí lórí ìfẹ́ olúwadé film tv kẹ́ẹ̀ríran wò sinimá ti tó jórí tó ó just another one àwọn tí wò ní ìkọjá bẹ́ẹ̀. ọlọ́run bá tó ń tọ́jú àjẹ́ niyín ẹ̀ lè pa mí.